الحمد لله رب العالمين الحمد لله الذي حرم علينا الاحتفال بأعياد النصارى وغيرهم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يشهدون الزور وإذا مروا بالنبو مروا كراما وزور في هذه آه، في هذا الآية الكريمة أعياد المشركين أخذ قال ذلك مجاهد وربيع بن عنس وعكرمة ولقاضي أبو يعلى والضحاك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل من تشبع بكون وهو منهم وقال أيضا إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفتن صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا رحمكم الله ووفقكم الله لكل خير أنه لا تجوز مشاركة النصارى والاحتفال معهم في عيد الكريسماس أو في غيره من أعيادهم وذلك إن عقد إجماع العلماء الأمة سلفا وخلفا على أن مشاركة المسلم الكافر في أفراحه خصوصا التعبدية منها حرام لا تحل بحال وقد قرر علماء الأمة رحمهم الله جميعا أن الاحتفال بهذا اليوم منكر لا يحل لمسلم فعله عباد الله لعلنا نعان أن ننجز أسباب هذا المنع بالوجوه الآتية إن شاء الله حتى حكم الله ọba gbogbo àgbàlá ayé aláàánúni bá ń ọ̀pẹ́ ni fún ọlọ́wọ́ ọba ọba tó ṣe léèwọ̀ fún wa láti bá gbogbo ẹni tí bá ti ṣe mùsùlùmí láti bá kópa níbi ọdún wọn apá jùlọ àwọn olùyó àti kọ́nyó àtàwọn mìíràn ọlọ́run ọba ní ìjọra sọ fún wa nínú sọ́lọ́sìkò náà Quran 25 ayah náà sí ọ̀rọ̀

wọ́n ní pé ìtumọ̀ ayà yìí pé wọ̀n jàdé na láàrẹ ṣàdóra tóórọ́ pé àtúrọ̀ nínú ayà yìí ìmáná àyájẹ́ ni mo ṣe pé àwọn ọjọ́ àwọn ọ̀tẹ́wọ́ iná ilé túmọ̀ sí wọ̀n jàdé na ṣàdóra tóórọ́ àwọn tó mú pé pé bá wọn kìfẹ̀ yìí àtúníṣe òṣòro fúnfún àníbíwọ̀n Muhammad sọ́ọ́lọ́ rẹ̀ ọ̀sẹ́dàmù ẹ̀rùsùn ọlọ́run ní òṣìṣẹ́ ọlọ́run ti lè pẹ̀lú ẹgbọ́sọ nínú ọ̀sán náà rẹ̀ bá ìpé máta ṣàkà nìkọ́ orí nígbà táwọn ọmọ ẹwà lẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ yìí ó sọ́rọ̀ bá bá pẹ̀lú ọdún méjì ọwọ́ àjọ yẹ wọn pé ọlọ́run bá ti bá wọn fi ọdún méjì ní tó lóore jọ ní tí wọ́n sì bá wọn fi jà rọ òun ẹ̀sìn ní ọdún léyà àti ọdún ọdún náà àpá àwọn kápájì àti àbúdá òní àti ìsáyé àwọn sàábẹ̀ àpapọ̀ tó ti lẹ́yìn lẹ́yìn àwọn àjẹ́ òṣù ọlọ́wọ́ bá ìbá náà bá tọwọ́ ọwọ́ ò ní pọ̀pọ̀ àti gbangba bákan náà kálọ̀ ọmọ mọ̀dájú ọlọ́run ó jẹ́ ara àánú rẹ̀ ó jẹ́ àsìkò ń gé àánú rẹ̀ ó jẹ́ àsìkò ń gé orí rẹ̀ ọ̀sẹ̀tọ́ ó láti máa bá àwọn ọmọ yóò láti lọ́dọ̀ àwọn kópa níbi ọdún arára bó ti ilẹ̀ ọmọ bẹ́ẹ̀ sì ni ọ̀sẹ̀tọ́ láti máa bá wọn kópa níbi gbogbo ọdún yòówù yálà kérésìmesì lọ́jẹ́ ni àbí ó ti ẹ̀jẹ́ ọdún mi nínú àwọn ọdún tí wọ́n ti pàpà jùlọ èyí tí gbogbo ayé gbayé gbọ́ gba gbé sórí ká èyí tá ń pè ní on the one tí wọ́n ń pè ní new year gbogbo àwọn ọdún yìí àkọ́nùpa àwọn olùmọ̀ tó ti lọ ní àbáwọn tí wọ́n ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ inú àwọn panupọ̀ lé lórí pé ọ̀sẹ̀ tọ́ sẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí kọ́ máa bá ẹni tọ́jọ́ kéfèé kọ́ máa bá kópa níbi àjọ̀dún rẹ̀ pàápàá jùlọ ọdún tó ṣe tó jẹ́ àtàrò jíjà tó nínú ha èyí tó ṣe pé wọ́n fi ń ṣe ìjọsìn torí pé gbogbo àwọn ọdún ìjọsìn ní lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn yìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé ilé yà sí túnú àwẹ̀ ó jẹ́ ìjọsìn lọ́dọ̀ tiwa náà gbogbo àwọn olùmọ̀ ni wọ́n panupọ̀ pé èèwọ̀ ni o àwa lè máa rẹ́ tí ọmọ àwọn pé èyí ṣáwá jẹ́ tó fi dé wọ̀ ilé lọ́fà tàbí pé yọ́dá aláṣọ díẹ̀ ohun tí àwọn olùmọ̀ tí wọ́n rí sí ọdún kérésìmesì àti ọdún new year sáwà mùsùlùmí gbọ́dọ̀ bá kópa níbẹ̀ nínú àwọn kẹfẹ́ tó wọ́n sọ tọ́pọ́ téèyàn gbọ́dọ̀ bá wọn ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn olùmọ̀ wọ́n ní pé ìmọ̀ bá wọn kópa níbi ọdún kérésìmesì tàbí ọdún new year nǹkan kan tó fi pé تشبههم وتقليل حج بما عليه النصارى في هذه الطريقة ìmá pàṣẹ wọn ni bákanáà ó sì jẹ́ pé ìmá tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú nígbàtí a bá bá wọn ṣe ọdún wọn pàápàá jùlọ sáwà ní ìtumọ̀ pé ẹ̀sìn àgbélébù ni wọ́n ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yóò ló jẹ́ kókò tẹ́yìn tó ti dánù àgbélébù ló bàbàrà ló sì kàǹkà ó tóbi tó bẹ̀rẹ̀ jẹ́ lọ́pẹ́ wọn lónìí tó pé tí wọ́n bá ń bẹ̀rù wọ́n sì yà àgbélèwú wọ́n yà sí iwájú wọn lójú ẹsẹ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kó fáírọ́ọ̀sì lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù yóò fọwọ́ sí ìjìká ọ̀tún ìjìká òkú yóò sì fọwọ́ sí orí bẹ́ẹ̀ náà yóò sì gbé lọ ìgbàlẹ̀ eléyìí ni ohun tí a ń pè ní agbélèkù èyí tí pé àwọn tí wọ́n jọ́sìn fún táǹkì ìkọ̀mí yóò lónìí àwọn ni wọ́n wá sọ àwọn ọdún yìí mùsùlùmí ìtẹ̀lé wọn tó bá tẹ̀lé wọn bí ọdún wọn ọpọ́ sí wọn ni ó ti tẹ̀lé ìtẹ̀lé àpọ́jú bákaná nínú kẹta àwọn olùmọ̀ tí wọ́n sára nípa pẹ́ta abẹ́ jẹ́ nìkẹta ikọ́ àgbà wọn kópa níbi ọdún wọn yìí nǹkan ni tó ti pé wọn ọ̀pọ̀ tẹ́lẹ̀ ààjì tí wọ́n pọ̀ lójú wọn ọ̀pọ̀ pàpàá jùlọ láwùjọ tá a wà yìí tá a bá ń sọ àwùjọ tá a wà yìí a máa sọ nípa láfíríkà tá a wà yìí ní áfíríkà ní tàbí ní ẹ́bíà nínú orí tọ́lọ́wọ́ bá ti fún àjò mọ̀ yìí òun náà ní pé àwa mùsùlùmí nínú àlápọ̀jù láwọn kọ́ntínẹ̀tì méjèèjì ní áfíríkà ní àwa mùsùlùmí lápọ̀jù ní asia continent àwa mùsùlùmí lápọ̀jù àwọn àyè yìí mùsùlùmí pọ̀ gan-an ju gbogbo ẹlẹ́sìn yòókù lọ kódà tá a bá kó gbogbo àwọn ẹlẹ́sìn yòókù tá a bá kó wọn jọ wọn ò tún ilẹ̀ jẹ àwa mùsùlùmí nítorí ìmọ̀rábà ń kó pa níbi ọdún wọ̀nyí yóò máa jọ jẹ́ pé bí wọ́n ti kéré jù tẹ́lẹ̀ yóò jọ ká ní wọ́n pọ̀ táwọn ẹ̀ sì mọ̀ ń bẹ lọ́dọ̀ wọn níbi ẹ̀sùn pẹ́jẹ́ pọ̀ lápọ̀ọ́lẹ̀ rárá bákan

tó wá jẹ́ pé wọ́n wá máa wá nífẹ̀ẹ́ sí àwọn tó yẹ pé wọ́n mú jù sí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lè iṣẹ́ rẹ̀ tí wọ́n máa wá nífẹ̀ẹ́ wọn fún òye nífẹ̀ẹ́ wọn láíláí kódà àwọn tó wọ́n bá jẹ́ bàbá wọn àwọn tó wọ́n bá jẹ́ ọmọ wọn àwọn tó wọ́n bá jẹ́ ọmọ ìyá wọn kódà àwọn tó wọ́n bá jẹ́ mọ̀lẹ́bí wọn lọ́wọ́ ọ̀gbà pé wọ́n ti mú jù sẹ́sìn ọlọ́run fún òye nífẹ̀ẹ́ wọn ò nẹ̀sọ́ọ̀rọ̀ pàtàkì ní ibi yóò kọ́ bàbá wọn sọdún wọn àmì lọ́jẹ́ nípa pé èyí nífẹ̀ẹ́ wọn ni èyí nífẹ̀ẹ́ wọn ni àwọn olùmọ̀ wọ́n wá sọ́lá pé kí ni àpẹẹrẹ sáàmọ̀pá nífẹ̀ẹ́ wọn níbi ọdún wọn yìí wọ́n ní pé òun náà ni ìkí wọn nípa pé bóyá ọkọ̀ ọdún òní lára rẹ̀ lọ́wà tàbí ìlọ síbi àwọn ayẹyẹ èyí tí wọ́n fi jẹ́ ọjọ́ yẹn yálà ọdún kérésìmesì ni àbí ọdún èyí tó jẹ́ fún láńlá wọn ìmá báwọn lọ bí ayẹyẹ wọn àmì ló jẹ́ nípapọ̀ ànífẹ́ wọn bákan náà ìmá báwọn tó ní papọ̀ lásìkò ọdún yìí àní pé ànífẹ́ wọn ni léyìí tó jẹ́ pẹ́ni tó bá yẹ kó jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọ̀tá tó gbádùn lọ́wọ́ ọnú tó gbádùn ní méjèèjì ọ̀pọ̀lọ̀ bá wọn ṣeré rárá mo ti lọ ọmọ bàbá rí mùsùlùmí lónìí tó jẹ́ pé òun bá wọn ṣeré eléyìí ń kí wọn kó wọn kó ọdún ètò ẹgbẹ́ ìsìlámù kọ̀ fún wa pé àgbọ́dọ̀ tí wọ́n gbọ́ ọdún bí wọ́n bá kí wa pé akọ ọdún gan nínú ọdún tí wọ́n àgbọ́dọ̀ já wọn lóhun rẹ̀ tàbá rí mùsùlùmí tó wù jẹ́ nìkan tí bá wọn kópa lórí eléyìí àmì lọ́jẹ́ nípa pé ọ́njọpọ́ gbádùn lọ́wọ́ ọ̀tala àti ọ̀gbádùn sọ́wọ́ ọ̀nú rárá à ń rí ní mùsùlùmí ni lọ́wọ́ ọ̀ta ṣùgbọ́n ìwọ̀n tí ìsìlámù rẹ̀ padà ń gbé jáde lójú wa pé ọ̀gbádùn lọ́wọ́ ọ̀nú mùsùlùmí tá sí ń retí òun náà ni mùsùlùmí tó bá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta ìtumọ̀ ọwọ́ ọdún náà ni pé arí àwòrán rẹ̀ àrí pé mùsùlùmí ni ìwọ̀n títún gbé jáde ó tún tàfihàn pé a ní mùsùlùmí mùsùlùmí ni mí lódodo torí pé tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ra rẹ̀ ní mùsùlùmí lójú látara rírí lójú ìmí lè tiẹ̀ ti wó ìwọ yóò jọ mùsùlùmí lójú nígbà tí ọba jọ mùsùlùmí lójú tàbá dénú rẹ̀ àtàrà wọn tí ń gbé jáde àbárí pé Allahu Akbar mùsùlùmí mà lélẹ́ yìí lóòótọ́ mú tẹ́lẹ̀ ń gbé jáde ó sàfihàn pé mùsùlùmí ni lódodo nígbàtà á fèrè lómi tẹ pé ìjẹ́ mùsùlùmí rẹ̀ wọ̀ ta ni ó ti wà tá a máa rí pé Allahu Akbar mùsùlùmí lélẹ́ yìí ṣùgbọ́n nígbàtà bá padà rí kó padà sí sí sí báyìí á padà rí kíkọ̀ gbádùn sọ́wọ́ ọ̀nà rárá jẹ́ mùsùlùmí rẹ̀ lọ́wọ́ ọ̀nà ọmọ ẹ̀hẹ́ ẹni tá a ń fẹ́ tó jẹ́ mùsùlùmí òun náà ni kó gbádùn lọ́wọ́ ọ̀nà kó gbádùn lọ́wọ́ ọ̀tá kárí lérí pé mùsùlùmí ni àtúrí tí ọwọ́ rẹ̀ ti ṣe àtúrí pé mùsùlùmí náà lọ́jà sí ọ sọ̀rọ̀ ìsìláàmù bẹ lẹ́nu níbi ọ̀rọ̀ rẹ̀ ó tún ṣèlérí sí ìsìláàmù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lọ́jẹ́ pé wọ́n mẹ́hẹ̀ sínú ọ̀kan nínú méjèèjì tàbí méjèèjì lápapọ̀ bákan náà nínú kan tó pé àgbẹ̀nà fi kópa fún àwọn ẹlẹ́sìn kiri yóò níbi ọdún wọn ìmọ̀ bá kópa wọn òun náà ni pé àwa mùsùlùmí à ń ṣàfihàn nípa pé àwọn tó jáwọn ẹlẹ́sìn yìí àtẹ́nìkan ti pé àjọ ń bára wa ṣe ni tàbí ti ṣe bẹ́ẹ̀ kódà à ń ṣàfihàn pé ẹ̀sìn yìí ajẹ́kó borí ẹ̀sìn Islam ẹ̀sìn Islam sì jẹ́ pé ó borí gbogbo ẹ̀sìn ẹ̀sìn tó létò ní Islam látòkè láti délẹ̀ ẹ̀sìn tó létò ní kò sí ìkẹ́kẹ́ tí ọ̀dá sí gbogbo gbogbo ìlànà gbogbo ètò iná ìlú ìsìlámù gbé wá pátá tí ò sí kankan tó yọkùn bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn mùsùlùmí tó lọ lẹ́gà sí dsc ẹlẹ́sìn mi èyí tó ṣe pé kò sí bí àwọn èèyàn tí ṣe ṣe fẹ́ gbọ́n tó tí wọ́n wá jẹ́ nìkẹ̀kẹ́ pé wọ́n pè é dsc yìí ṣùgbọ́n sí islam lábàá tí ọlọ́run bá ní mójútó láti pàṣẹ dáfẹ́ ní àkílẹ̀ tó ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn síbẹ̀ látòrí alẹ́bí wa áádá adéṣàlá sọ̀rọ̀ sàrá tí tó fi ṣe àkókò tiwa lónìí látàkọ́lọ́ ló ní ẹ̀sìn náà ní mójú tẹ́sì ní fúnra rẹ̀ ìwà ń sọ̀fihàn pé ẹ̀sìn míì tún borí ẹ̀sìn náà òun náà ní pé ọmọ àlọ́ bá ẹlẹ́sìn ní ọmọ àbá mójútó ọdún rẹ̀ ní ṣe ìyẹn ni pé títí òótọ́ títẹni ẹlẹ́ni ló tún yọjú sí kẹ́ni ẹlẹ́ni ó sì wá yọjú sí sí ẹ ó lóore fún ọdún ọmọ àlọ́ yọjú sí ti ọdún ọlọ́dún lọ bákan náà nínú ìgbàgbé pé ọba ẹ̀sìn wa jẹ́ látara pé bá bá ń bá wọn kọ́ pópa níbi ọdún kérésìmesì tàbí ọdún lálá wọn yóò máa ṣàfihàn nípa pé á àwọn kèfèrí ló máa pé ó wọ́n máa pé ó àwa mùsùlùmí lákùn láàbọ̀ ní máa ń ṣàfihàn ẹ̀lẹ́ nínú ìsìnkú wa bákan nínú àwọn kẹta àwọn olùmọ̀ tuntun a gbọ́dọ̀ kópa níbi ọdún wọn òun yà ní pé ìdí àrùn tó ọ̀fẹ́lẹ̀ mọ́sílẹ̀ lè káàfẹ́ àmà ìtàfihàn bẹ́ẹ̀bẹ̀ pé mùsùlùmí ọ̀lẹ́ ni wá níwájú àwọn kèfèrí pápá jùlọ nígbàtà bá ń bá wọn kópa níbi ọ̀dọ̀ wọn ìta náà jìlì rí àmọ̀bà rí ní òkúyàlẹ̀ yìí látara pé àwọn ìpìlẹ̀ sí wá tàbí ṣe bá wọn kópa bí ọdún wọn agbèjúlẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ẹlẹ́sìn láàmà lọ mójútó bákanáà àwọn òpómúlẹ́rọ́ nínú ẹ̀sìn wa tó ẹgbẹ́ kò tẹ́ gbéjúlẹ̀ bákan náà nínú kẹfẹ́ pé àwọn olùmọ̀ tí wọ́n tún kíyè pé tí yẹn bá ń lọ mójútó ọdún ọlọ́dún pàápàá rí lọ́dún kérésìmesì àti ọdún láńlá wọn yóò máa ṣàfihàn pé lódodo iná ẹ̀lájẹ́ nìkan tó pé inú wáyọ́ sí ọdún yìí inú wáyọ́ sí àfìjọ́nú sí léèkó ní pé ọlọ́run bọ́ba ní ọdún léyá àti ọdún túnú ààrẹ ọlọ́run bọ́ba lè fi ọlá ó ní kó wọn yọ ní sáwọn kèfèrí kí ní wà yọ lọ́tọ́ tí wọ́n ti sí kèfèrí gan ló didi ló didi ẹ̀sìn tó ní ọ máa ṣe ọlọ́run bá lóhun ọ̀yọ́nú sí wọn ìhun yóò tí wọ́n bá wá ń ṣe látara ọdún wọn yìí ọlọ́run ọba ọ̀yọ́nú sí rárá káwọn náà máa lọ bá wọn kópa ń bẹ́ẹ̀ ó tọ́ka sí pé àwa yọ́nú sí wọn tọ́lọ́run bá lóhun ọ̀yọ́nú sí ni o nínú nǹkan tí mùsùlùmí ti máa ń ní òun náà ni pé mùsùlùmí máa ń yọ́nú tí wọn tọ́lọ́run bá yọ́nú sí ìsì máa ń bínú tí ó tọ́nà lọ́rọ̀ wá bínú sí ṣùgbọ́n mi máa lọ bá wọn kópa níbi ọdún wọn à ń lọ yọnu tí ó tọ́nà ọba bínú sí nígbàtà fi lọ bínú tí ó tọ́nà ọba yọnu sí ni ó mùsùlùmí sì ni yọ́ máa yọnu nítorí tọ́lọ́hun yọ́ máa bínú nítorí tọ́lọ́hun ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ wọn a máa lọ yọnu tí ó tọ́nà ọba bínú sí wọn a sì máa bínú tí ó tọ́nà ọba yọnu sí ni kópa níbi ọdún ọlọ́dún yóò máa bẹ́ẹ̀bẹ̀ sí ilé hókù mi wọ́n yẹ fọ́dùkù lọ́rọ̀ ọ̀yẹ̀sọ̀rọ̀ yóò máa fi síbẹ̀ pé ayọ́nú tí ń tọ́lọ́ ọba bínú sí ni o àti ohun tọ́lọ́ ọba kó ìra sí ìkàlà àbẹ̀rù sí bákan náà inú kan tí àwọn olùmọ́tú sọ òun náà ni pé a ní àádọ́ mínà lè bídí àdájì àdásà àdásà sí gẹ́rì ìdẹ̀lì ilé bídẹ̀ ṣẹlẹ̀ àdádálẹ̀ ni gbogbo ọdún ìpátá àdádálẹ̀ ni ọdún kérésìmesì ni Jésù ṣe nígbà tó wà lórílẹ̀ ayé lẹ́yìn ìgbà tó kútá tó tọ́jọ́ ti lọ iná àwọn pọ́ọ̀lù ṣe ìjọ dáre lẹ́yìn ẹ̀ kódà àwọn kan tó pọ́ọ̀lù ní sí o àwọn míì wọ́n tún lẹ́yìn pọ́ọ̀lù ní ọjọ́ tí wọ́n pè 25 Jésù fúnra rẹ̀ kò sí àwọn olùmọ́wà ń sọ̀rọ̀ pé à èyí tó jẹ́ ti gan táwọn mùsùlùmí ṣe là ń Fún ọwá ni pé ẹlẹ́sìn mi ọmọ á ṣe àjọ̀dún ẹni táwọn ń pè lọ́lọ́run ọba tí wọn, àwọn náà bá tó bá wọn kópa. Ọ́dàdé pé Mùsùlùmí ní ọ̀gbádùn rárá bójú ilẹ̀ ọmọ. Ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí ni wọ́n ti ṣe lè púpọ̀, wọ́n ti sọ fíhàn. Ìmá bá wọn kópa níbi ọdún Kérésìmesì àdádálẹ̀ ni tí ò ní ẹja bákan nínú torí pé kò sí ẹ̀rí kẹ̀kà tó pè é. Àwọn tó jáwọn ara wọn wọn àti wọn bára wọn fàádọ̀ láà àwọn dípálà ẹ̀kù ọlọ́lọ́mọ ìwà tí wọ́n ti gbé jáde níbi wọ́n ti gbé wà ti jáde lónìrànrà èyí tó ti gbé jáde lórí tẹlifíṣàn èyí tó ti gbé jáde lórí rédíò tí wọ́n máa tà á já àwọn kiri yóò lápapọ̀ àwọn dípálà ẹ̀kù àti máa sọ lójoojúmọ́ pàpà lílọ kún yìí tó jẹ́ ọ̀gá wọn lọ́dọọdún ni wọ́n lè má ṣe wípé kiri yóò tó bá mọ̀ pé ọdún táwọn ń ṣe yálà 25 ní àbọ́ndì wọn àní ọba lẹ́rù ọmọ atẹ́rì rẹ̀ bọ̀ kọ̀tẹ́rì ti máa rẹ̀ tó máa ń ti bẹ̀rẹ̀ tó ètè rẹ̀ ìtàkùn rárá orí tó wò sínú ààrẹ ìbánú báìbù láti bẹ̀rẹ̀ lópin yálà ọdún kérésìmesì ni àbí ọdún láńlá èyí wọ́n ti èyí tó tó wá burú jù ń bẹ̀rẹ̀ pé èyí tó jọ́dún láńlá ibi ẹgbẹ́ fúnra rẹ̀ àkọsílẹ̀ tó fẹsẹ̀ rílẹ̀ òun náà ni pé wọ́n bọ òsà òun ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn múra tó kókó kólọ́dọ̀ tí wọ́n bí tí wọ́n máa sọ pé àwọn mọ́ǹdì wọ́n láti ṣe pé wọ́n máa fi ìdùnnú hàn ẹni ọba jẹ́ mùsùlùmí ọgbọ̀dọ̀ bá wọn kó pàtàkì alábò tó lọ ọmọ bákan náà nínú àmì ipa àgbọ̀dọ̀ bá wọn pèsè rí àwọn kiri yóò àgbọ̀dọ̀ bá ẹ̀sìn ilẹ̀ sọ́rẹ́sì mà ní o kí èsì tẹ̀sẹ̀ rárá bó ti ilẹ̀ ọmọ ọlọ́run lọ́yìn délé ìkó ààrẹ máa lòkù hàn ọlọ́run bá ní pé nẹ̀tí na ìyìn lọ́ọ́hí àdì islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba òpin islam ni èsì ẹ̀sìn rárá bó ti ilẹ̀ ọmọ nínú ayé àbí ọlọ́run bá ní pé islam dínà fàlàyé yókù bàdà mẹ́n ẹni yóò tó bá yẹ pé ọba ti ẹ̀sìn mí tó yàtọ̀ wọ́wọ́ fi rẹ̀ àfẹ́rọ̀ sí mílẹ̀ lẹ́kọ̀ sí tọ́bà ìjọ ìpìlẹ̀ àrùkù yáàmà nínú ẹni tọ́rọ̀ rẹ̀ ọjà sókò ní ọjà sí o ọlọ́run ọba sọ tí ó sì yọ ọsọ ọlọ́run ọba wí láwùí tẹ́ni ọlọ́run ọba nígbà ọlákọ̀sọ lásọ̀sẹ́kùn rárá tọ́bà ìjọ ìpìlẹ̀ àrùkù yáàmà òdìdé bá kẹ́kà nínú àwọn tó yẹ pé a sìn papọ̀ mọ́ni tó sòfò ayé tí ó sòfò jẹ́ ìwé àrùkù yáàmà ni ọ wà wọ́wọ́ fi rẹ̀ àfẹ́rọ̀ sí mílẹ̀ lẹ́kọ̀ sí nínú àwọn tí ó sòfò ni ọ wà táyà yìí bá jẹ ọ lójú wọn náà lọ́wọ́ sọ́ran tẹ́lẹ̀ pàṣẹ ìfipáì sọ̀rọ̀ nínú àlùkò àn wọ́n tún léèbò wọ́n tún ní yorùbá ó sì bá a lọ Quran 3 verse 19 lọ́wọ́ Quran 3 verse 85 wọ́n náà lọ́wọ́ orí pé òun tọ́lọ́wọ́ bá tí ó yíwa náà ní pé ẹ̀sìn tó ẹ̀sìn ẹyọ

bí ìtìmá ilé mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ fẹ̀fẹ̀ rí lẹ́ọ̀ pẹ̀lú àpalùkọ gbogbo àwọn mùsùlùmí kí ló fà látara pé ọlọ́run ọba sọ pé ẹ̀sìn kẹsùn tó wọn gbà òun náà ní Islam wọ́n lóun kọ́ wọ́n tún wá fún ọlẹ́rìí lórí rẹ̀ ọta púpé rárá kò tí wọ́n jọ wọ́n sọ pé àbẹ́ omi tí èrè ni wọ́n lóun mú tí èrè àbá jẹ́ nìkan tó epo ìfẹ́kùn sí ọlọ́pọlọ ni ọlọ́pọlọ rẹ̀ pé wọ́n tún sàlàyé fún ọgbà àbí jẹ́ tó epo ń pọ̀ nìlọ́sùn díẹ̀ náà tún jí ó tún wí nǹkan àmì látàrí eléyìí wọ́n pẹ̀lú ẹni bẹ́ẹ̀ pé tí àwọn mùsùlùmí ta sì gbọ́dọ̀ jìnà sí tó jẹ́ pé àwọn èèyàn máa ń ṣe ìmí ń bẹ tí wọ́n lápapọ̀ lórí ẹ̀ ìmí sí ń bẹ tó ti fáwọn mímọ́ mọ̀ sí ni pé gẹ́gẹ́ bẹ́lò bí ṣe rò ó lára ń fáwọn mímọ̀ ṣe òun náà ni pé ìtìkáàdà ádàlíyàó yàó máa ń dẹ ìmú ọjọ́ yìí 25 ní tàbí 1 ìmú ní ọjọ́ ọdún pé ọdún lòun náà òun náà ni nǹkan ń sọ gbogbo mùsùlùmí bá mú ní ọjọ́ ọdún irú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ sì ju pẹ̀sẹ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó sì jẹ́ nìkan tí pé ó ṣe titun èyí tó fi pẹ́pọ̀ yẹ kó ṣe nọ́ẹ̀sì

ìwọ́n ní ọba múra gbogbogbò ọba ń tẹ́ndì ẹ̀ ọ̀hún múra ọdún ni ó gẹ́gẹ́ bá wọn olùmọ̀ ti sọ tọ́bẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n náà sọ pé àmì ó ọlọ́mọdé ń bá December lọ àmì ó nígbà November wà ó ti sọ pé ọlọ́mọdé ọba November lọ nígbà October ń bẹ ó ti sọ pé ọlọ́mọdé ọba October lọ ó ti jẹ́ pé December ìlọ́wọ́ múra gbogbogbò ìwọ́n náà jẹ́ nìkan tó ń sọ pé tó wọn bá gbẹ́ fókùn yìí ọlọ́mọdé ọba lọ ìwọ́n náà ọba bẹ́ẹ̀ ti sẹ́ńdì ẹ̀ tẹ́yìn mẹ́wàá ó ti sẹ́ndẹ̀ ẹ̀ntọ́ sẹ́ndẹ̀ tí wọ́n náà padà tí tọ́ bá ipọ̀ bá mẹ́kẹ́mi sẹ́ndẹ̀ sí mi náà kò sẹ́ndẹ̀ sí yẹn ogún lọ́bá múra sí bẹ́ẹ̀ àmì lọ́jẹ́ pé bọ̀dá àǹtí bàbá ìyá ọ̀dọ́gbọ́n sọdún yóò lè sọ pé wọ́n lè sẹ́ndẹ̀ sí wa ń tó tọ́ta ti ni a sì jẹ́ wa lọ sí òní ní ìtumọ̀ kẹta ti pé wọ́n náà rí pé ah, àdúrà náà lè yìí máa ṣe fún mi yìí tọ̀ọ̀tọ̀ wá bẹ̀rẹ̀ sí sẹ́ndẹ̀ táwọn mí tó tọ́ àmì kò ń sọdún ni o ilé ìwà pọ̀ lọ́dọ̀ àtàjẹ́ mùsùlùmí lónìí pàápàá jùlọ lórí facebook láhàúnlá ọlápọ̀ tẹ́lábìdà lórí whatsapp ẹlòmí ọmọ sẹ́ndẹ̀ káàkiri tó sì jẹ́ pé ọmọ ní ṣùgbọ́n bá sí mọ̀ yìí ká máa ṣerú ẹ̀ mọ́ ọba ìsìláàmù nípa pé ọdún wọn ni pé ọdún wọn ń bọ̀ díẹ̀díẹ̀

So ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ló jẹ́ pé wọ́n jẹ́ nìkan tó yẹ pé ọpọlọ wa wọ́n ti rẹ́kọ́ọ̀dù ẹ̀ nígbà àwọn ọ̀kẹ́ ni wọ́n mójútó àwa tí wọ́n mọ̀ fún wọ́n bá mójútó ní pélé ìsí pọ̀ níbi àlámọ̀rí láwùjọ ta wà lónìí báwo ń bọ́ọ̀lù bá gbá bọ́ọ̀lù ha mo tẹ̀ra lágbájá ni mo tẹ̀ra two continent ah nígbà tí lágbájá yìí tí ò wúlò fún mi mo ti padà pàdánù ẹ̀bára kèsẹ̀ tí ń yi yìí ó fẹ́ má fojú ka owó tó ń fáwọn gan rí gan ó fẹ́ má fojú oye rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n ti ọpọlọ wọn ẹ padà rí pé ọkẹ̀ tó bí gbangba lásán ni kódò lè jẹ́ dókítọ̀ kódò lè jẹ́ pòfẹ́sọ̀ ẹ máa rí ah, wọ́n ti ẹ máa rí lónìí pé àwọn tẹ̀sẹ̀ ra ọmọ kẹ́ni tù ní ń dá mo ní níbi mo ní problem nípa hate látijọ́ yìí láì nìkan ní máa ń gbò fún wa wọ́n padà lọ wá èsì rà owó tí mo padà rà in fact netherland gbogbo padà lọ́rọ̀ ọmọ yẹn la hawla wala quwwata la hawla wala quwwata illa billah gbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sórí lónìí tí wọ́n bá rí tó bá yàwọn stéèsì mùsùlùmí ni wọ́n bá kójọ ọpọlọ wọn bá yàá máa nítò kí ni wọ́n bẹ́ẹ̀ fi wọn ọpọlọ wọn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ni wọ́n jẹ́ mùsùlùmí ìhun tẹ́ gbogbo òjò ọpọlọ rẹ ní Al-Qur'an ṣùgbọ́n lọ kàkún yìí òun lọ látàkún ẹ̀yìn èèyàn bí ẹgbẹ́ rẹ ó kóòdì ọpọlọ rẹ ṣùgbọ́n tó sì mọ̀ pé wọ́n ti kóòdì ọpọlọ wọ́n ti gbé ọpọlọ mi síbẹ̀ ọpọlọ ọlọ́pọlọ ló ń lò ló ọpọlọ rẹ ni pọ̀ sí nínú àwọn nǹkan fáwọn yẹn ń sún lórí tó fẹ́ pé bóyá wọn ò ní mọ̀ fáwọn ìmí ilé jẹ́ oní disco tó ẹgbẹ́ tí wọ́n bá ṣe jù ú sórí lẹ́sù yọ́kẹ̀tẹ̀ wọ̀n jáma bẹ́ẹ̀ jáma sọ fún pé rìmí ń kiri kẹ́ẹ̀dé tí ọdún yóò fi parí ọ̀ṣàárọ̀ alìmọ̀ádìrà àyàádẹ́lẹ́wò àti àwọn míì tó pé wọ́n fẹ́ gbé kalẹ̀ ó lè jẹ́ pé wíyá nínú ìlú náà ni wọ́n ṣe síbẹ̀ kọ́bẹ́kọ́bẹ́ wọ́n ṣe lọ wọ́n fi ẹlòmí ó ṣe ìdí náà rẹ̀ lónìí rẹ̀ tó jẹ́jẹ́ àwọn náà ìlú nílẹ̀ rẹ̀ ó sọ pé mùsùlùmí ni àmì pọ̀ ń bá wọn sọdún ni o àmì pọ̀ ń bá wọn sọdún ni o sòṣùmọ́ pọ̀lọpọ̀ wa àmọ̀ bẹ́ẹ̀ pàpà jùlọ láwùjọ táwọn yẹn bá wà àwọn ìlúmí ọwá gbé àwọn àpẹẹrẹ yẹn wá pàpà jùlọ àwọn tó ikú wọn bá ń ṣe àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan pé ah, ọdún ní tẹ́lọ yìí kí lá lè ṣe ẹjẹ́ kun ilé ẹgbẹ́ wa a ti parí ọdún yìí ìkun láwọ̀ mi yẹn ẹ̀ ṣe kun lásìkò léyà ẹ̀ ṣe kún lásìkò ọdún túnú àwẹ̀ tó wá jẹ́ pé ìparí ọdún dìsẹ́mbà ilẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì pẹ̀rẹ̀ inú mùsùlùmí tó wá ipá àwọn kẹtẹ̀ yìí lọ́bá sí bẹ́ẹ̀ a máa ní kò sí ohun tí wọ́n ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣùgbọ́n àbá jẹ́ mùsùlùmí dá náà náà àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ nínú kẹta gbọ́dọ̀ sí ìṣe bẹ́ẹ̀ wa àmì pàǹpà wọn sọ lórí o bákan náà tàbá lórí ìbá rọ́ọ̀sì lọ́sì alẹ́kìndọ́ ilẹ̀ ààm àdọ́ ilẹ̀ wọ̀tàwọ́ wọ̀tàfọ́ wùlùmí ilẹ̀ ààm ìjẹ́dì àwọn àmì wọn a máa tẹ́lẹ̀ síra wọn àwọn àmì ìbànújẹ́ tí a ah, ọdún ní lọ yìí gbogbo wa ni ni ó ti jẹ́ wọ́n máa tẹ́lẹ̀ síra wọn ìgbà ah, ọdún yìí wọ́n bá tó kùn yìí ó lè gbáwò rẹ̀ ní tí ń sunkún sí bí ọlọ́run bò ní jẹ́ kí wọ́n fi ẹkún rẹ̀ kọ lẹ́tà sí ọ ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣe níta nígbà tó

tààgọ́ méjì léèlù ókùnjọ́júmọ́ tààgọ́ méjì léèlù yóò wá múra sádọ́ akẹ́kẹ́kẹ́ tọba di pé 12 o'clock yóò bá máa ṣe ní ilẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ àlàfíà wọn náà ti mọ̀ dúpẹ́ ọmọ dúpẹ́ ọlọ́wọ́ ọmọ dúpẹ́ òun náà bá kiri yóò nulẹ̀ ilẹ̀ àìsìlùmọ́ àbà sí bẹ́ẹ̀ àsìkò ọdún pàwọnú ọdún mìí ìta wà ní 1442 báyìí nílẹ̀ ẹ̀ka àbá ti bẹ́ẹ̀ ṣùgbọ́n látàrí gbogbo ọjọ́ ní ká máa ronú pé á òní ìfọwọ́mi lọ́wọ́ á òní yìí ń lọ òní ìdí pé kó jẹ́ pé ọjọ́ kan láàmà fi ọjọ́ kan ṣe àmì ọjọ́ kan gbogbo ojoojúmọ́ ni nínú ẹ̀rẹ̀ ká máa fi dẹ́ ni máa ń lọ àti níyàdì àádọ́níyàwó wọ́n mú ọjọ́ kérésìmesì tàbí ọ̀ndì ọ̀wọ́n wọ́n mú gẹ́gẹ́ bí ọjọ́ táwọn fi ṣe wá sí ta gbọ́dọ̀ gbé wá sí kalẹ̀ ìgbéwà àti kalẹ̀ lọ́jọ́ 25 ìgbéwà àti kalẹ̀ lọ́ndì 1 àti tẹ́lẹ̀ o àgbọ́dọ̀ ẹ̀sà ọjọ́ yìí láti gbéwà àti kalẹ̀ níjọ́ náà eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ jẹgbẹ́jẹgbẹ́jẹgbẹ́ ní Islam ni wọ́n ti sàmúsí ara wọn lórí ẹ̀ wọ́n ráwọn pósítà kẹrin pé báwọn míì fi àwọn wọ́n fi àwọn ẹlẹ́tọ̀ wọn wọ́n fi síbí ọ̀dì 3 ọ̀dì 4 àwọn míì wọ́n fi sọ́ndì 2 3 4 àwọn míì fi sí ọ̀dì 7 ọ̀dì 27 28 29 wọ́n mọ̀ jẹ́ pé bóyá kò ní bọ́ sínú ọdún wọ̀nyí rárá òsùn tó burú ń bẹ̀. ṣùgbọ́n pé pé ní ọjọ́ ìgẹ̀gẹ̀rẹ̀ rárá òfìsí ọdún 35 abẹ́rẹ́ ọdún sọ́ndì wọ́n gẹ́gán lẹ́wọ́ pé ilẹ̀ ẹgbẹ́ mú ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọjọ́ wà sí kọjẹ́ special program àwòdòbèdà àwòdòbèdà rárá o àì mú special program yẹn lóòjú àwọn ọdún lẹ́yìn pé ká lọ yín òjò ọ̀tá mùsùlùmí àì mú special program ilé lórí ó sáájẹ́ pé àwọn ọdún yẹn lálọ́ mú special program rárá o tábà bí gbọmọ abẹ́ mú sẹ́kẹ́sá kí ní kẹ̀kẹ́ káyàwó lè gbà àwẹ̀ lọ́jọ́ ẹ̀gbẹ̀ láti fi fọ́tà lẹ́bí wa Muhammad sọ́lọ̀lọ́ ìyàwó mùsàlámà wọ́n gbà látọ̀dọ̀ Muhammad sọ́lọ̀ sọ́lọ̀ ń gbà àwẹ̀ nígbà mélòó jẹ́ sátidé àti sẹ́ndé wọ́n wá bí pẹ́tùlẹ́dẹ́ sí nígbà ìlú jẹ́ sájá sẹ́ndé olóòjọ́lọ́wọ́n bá torí pé òjò sátidé lọ́dún àwọn Yẹ̀wúdí

àtọ́tẹ́lẹ̀ àtọ́dágbére pẹ́tọ́ ọlọ́mbá ní wá máa bẹ nínú ọdún tí ń bọ́ tí yẹ̀yàn mọ̀ yá mi ẹni mọ̀ báṣẹ̀ ó o èmi náà sàbójì bẹ́ báṣẹ̀ mi o dákun gbogbo àwọn tí mọ̀ báṣẹ̀ ni ó fi gbogbo àwọn fẹ́ yìí rẹ́ńtẹ́ sí kọ́ máa sàbójì fún mi o èmi lọ mọ yín báyìí báyìí báyìí báyìí báyìí ẹlùmí àkọrun bẹ́ẹ̀ inú kẹfẹ́ ìpagbọ́dọ̀ jìnà sí bàbá bá wọn kópa bẹ́ẹ̀ àmì pàǹpà wọn sọ tó lò bákan náà ẹlùmí àgbà jẹ́ nìkan yọ́ wá àwọn mọ̀nà sábàtò náà ihun tó yẹ pé yọ́ bá ẹ̀mí lọ láwọn ọjọ́ méjèèjì tí ó máa wo pé bóyá òun fẹ́ fi tún ẹ̀mí òun ṣe wípé ha òtítọ́ ní ẹ̀gbọ́n wáyé ọjọ́ òní tí wọ́n bí Jésù ọlọ́run ṣàánú mi ọlọ́run ọjọ́ méjọ òní àti máa bọ́ sọ́ndì wọ́n yọ́ máa ti kẹ́rin ara rẹ̀ tí kóhun fẹ́ tàtúnṣe ẹ̀mí ara òun ọjà ń tòótọ́ kéyàn ṣe mọ̀hásábàtò nẹ́sì mọ̀hásábàtò nẹ́sì ní pé kéyàn àwọn tí a bí tí a bá ṣe kéyàn máa wọ́pẹ́ ha ọlọ́run ṣàánú mi ní ṣe mọ̀ àwọn tí dáadáa tí a bá ń ṣe ní owó gbogbo wọn tún tọ́ra mú gẹ́gẹ́ bí apá ọmọ òtún ṣàlàyé fún wa pé ká máa jẹ́ nìkẹ́ bá máa ṣe bẹ́ẹ̀ wípé ẹni tí ni mo ti ní ni mo ti ṣe láboru bó ṣe dáa tó àgbọ̀dọ̀ mọ́ àwọn ọjọ́ àgbọ̀dọ̀ mọ́ lọ́jọ́ ẹ̀sà gbogbo ọdún tí wọ́n láǹfààní káṣẹ bẹ́ẹ̀ tàbí ṣe mọ́jẹ́ lọ́jọ́ pé ọjọ́ ẹ̀sà ní sáà máa fẹ́ àmì pàǹpà wọn sọ lónìí o ẹlòmí owó pé ọjọ́ ìyàn ọjọ́ ìsinmi lọ́já sí fóhun ó sùn fóhun ọ̀rẹ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ àmìkọ́ ń bá wọn sọ lórí lọ́rẹ̀bá àwọn olùmọ̀nà fóògùn tí sọ yíwá ní tẹ̀gbẹ̀rẹ̀ mọ́kẹ̀kọ́ díẹ̀ wá ń bẹ̀rẹ̀ ohun táwọn mùsùlùmí ṣe tí wọn ọmọ báwọn ń tàbí ọjí wọ́n mọ́gbọ́dọ̀ fi fàárá sílẹ̀ pé bí i ṣe dáadáa ọjí wọ́n mọ́gbọ́dọ̀ sẹ́wọ́ àwọn ọmọ iléèwé àwọn ọmọ òrukàn ó ti jẹ́pọ́ ìdíwà ló fi sí ó ṣe fi ṣe ìfọ́ ọgbà yẹn ó ṣe fi ṣe afá àgbà yẹn ó ṣe ti máa ṣe lóṣooṣù tẹ́lẹ̀ kámọ̀ pé ọkẹ̀kọ́ sásìkò yẹn ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lọ sásìkò yẹn sàlẹ́sà bẹ́ẹ̀ àmì pọ̀ bá wọn sọdẹ́ ni òpó ìhánẹ́ tí wọ́n ṣàdínà bẹ́ẹ̀ kí wọ́n wo pé ah, mo fẹ́ rìn àwọn tó ní bùkátà mo fẹ́ rìn wọn lọ́wọ́ àwọn kìrí a máa ṣe bẹ̀ lásìkò ọdún wọn ẹnìkan bẹ̀ tán gbé sórí facebook nítorí mọ́tò fi tó bá torí iye eléwédú yóò rẹ̀ ewédú lọ́wọ́ rẹ̀ ewédú ẹyọ kan yọba kó bí 20,000 fún màmá lọ́lọ́bò mí ó lè lọ rẹ̀ kó lé epo ọmọ ilépo tó bá ṣe kó fún yóò fún lówó tó pọ̀ ebúkiri yóò àrà tó bá dọ́dà ṣùgbọ́n ọ̀tọ́ jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ sílẹ̀ o ọ̀gbọ̀dọ̀ sílẹ̀ pé ọjọ́ yẹn lọ́wọ́ ọjọ́ kúwọ́ máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn ọjọ́ yòókù ń kọ́

ànẹ́bì ọba àwọn tó jẹ́ pé àwọn yẹ̀wújí àwọn ní ẹ̀mọ́ ń lo láwàrí ànẹ́bì ti fẹ́ ǹkẹ́ ó fẹ́rẹ̀ ǹkẹ́ lọ́tún lọ́tún tí wọ́n bá ju apá rẹ̀ àwọn yẹ̀wújí ọ̀tún ni wọ́n jù sí ó ju apá rẹ̀ síbi ọ̀tún láì wákàlẹ̀ ah oúnjẹ ọlọ́run bàbá rí pé àwọn alìlìkìtà yẹ̀wújí lọ́jọ́ nàìjíríà sọ̀rọ̀ ní ṣẹ̀ṣẹ̀ síta ẹ̀yà pa wọ́n ní eléyìí ní ṣiṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ọ̀nà tí máa yapa wọn bí sì máa ń fẹ́ kún wọn máa yapa wọn ó sì fẹ́ káàlì ọmọ yìí ni ọmọ yapa wọn àbẹ̀lọ́ ibi yóò tàbá fi sọ́fún sí kọ́lọ̀bà kó sàkójú ẹni kọ̀ọ̀pá wa ó tún wa sí nínú ẹ̀sìn wa ó dín ká قل قولي هذا المسافر لي ولكم والسلام الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وبعد àtìkẹ́sìkẹ́ fún àlẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam tí àtìkẹ́ fọ́lọ́bá ara lé àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí tí ó fi di ọjọ́ ẹ̀san nínú àwọn nǹkan tí pé àti ń sàlàyé bọ̀ òun náà ni ìmá pọ́sí àwọn ààbẹ̀lẹ̀ fìta àlẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó jó yé wa nípa pé tó bá di kẹyìn ayé ẹ̀yin mùsùlùmí ẹ sì máa tẹ̀lé àwọn tó jẹ́ pé ọlọ́run táyé lé lọ́wọ́ nígbà náà ẹ máa tẹ̀lé wọn bí wọ́n bá wọnú ability ẹsẹ̀ ilé kan wọ́bẹ̀ ẹsẹ̀ ilé kan wọ́bẹ̀ àwọn sàádédé lọ́wọ́ àyẹ́bí pé al-Yahudi ya Rasulullah sí ìṣẹ́ bá wọn tó ń wúyí láwọn alólùpítà àwọn jíọ́t àwọn kírísẹ́n àyẹ́bìnrin pé fàmẹ́lì tàlẹ́ni tí ọba tún jẹ́ àwọn náà ní ń sọ àwọn arìbẹ́ fún àwọn mùsùlùmí lónìí ayé wa àwa torí àwọn ẹgbẹ́jẹgbẹ́ lónìí pàápàá jùlọ àwọn tó ṣe pé àwọn gẹ́gẹ́ ni wọ́n fi gbé ẹ̀sìn tí wọ́n kalẹ̀ wọ́n fi gbé ìlànà tí wọ́n kalẹ̀ àwọn ní àmà múra sí gbogbo àwọn ọdún wọn tí ń bọ̀ wáyìí wọ́n máa múra sí gan àtẹ̀sí àdúrà wọn máa ké tó sì jáwọn mùsùlùmí má bá wọn kópa mẹ́ ọ pàápàá jùlọ lọ́ndì 31 ẹ̀rí àwọn míì tó ipò wọn fẹ̀ ní mọ́mọ́ àdúrà sílẹ̀ tí wọ́n láwọn fẹ́ ṣe àdúrà pé ọdún wọn jù wọ́n fún ọlá lẹ́yìn ọba tí ẹ̀sọ́ fún ìyẹn bá fẹ́ sàtẹ̀sẹ̀ àdúrà àwọn ọdún àwọn mùsùlùmí gẹ́gbà tó bẹ̀rẹ̀ gan asàlàyé lórí rẹ̀ pé ọ̀sákọọ́lẹ̀ fún abẹ̀bẹ̀rẹ̀ ọdún abẹ̀rẹ̀ ọdún náà ni báwọn tàbí àdẹ́bí àwọn afòràtí àwọn agbá sórí kan kámàbà wọn jáde rárá bó ti lọ ọmọ àwọn ìlòmí wà ń bẹ́ sí ẹgbẹ́ wọn pẹ̀lú fi nẹ́fílà tí ó ń di 31 tí wọ́n láwọn fẹ́yẹ nẹ́fílà àwọn mí ti gbé sórí Facebook báyìí pé gbogbo wọn ẹni títí ń wóyún ti pẹ́ àbọ̀ alọ́ndì 31 ẹ lè pé fi rí omi tẹ bá ká lógún ọba ẹgbẹ́ àwọn mùsùlùmí náà àwọn mí àtúgbé fọ́tò bẹ́ẹ̀ téèwù láńlá wọ́n pè síbẹ̀ orí téèwù bíi méje wọ́n lè kó sí pósítà ní akẹ́sí àdúrà yọ́wà lọ́ndì 31 gbogbo àwọn eléyìí àṣejù fáwa mùsùlùmí ni o ọlọ́run bá ti ló wọn ọ̀fẹ́ àṣejù nínú ẹ̀sìn yìí gbogbo àṣejù pátá àti bómi ni ọlọ́run bò nígbà rẹ̀ fi lọ́wọ́ wa gbogbo àwọn tó bá jẹ́ alásùnmọ́ wa tí wọ́n mọ́ àkànṣe àdúrà tàbí àkànṣe nẹ́fílà tí wọ́n mú lọ́ndì 31 àwọn ọdún ilé jẹ́ pé alẹ́ wọn lọ sí tí wọ́n gbogbo ẹlẹ́gbẹ́jẹ́gbẹ́ ìgbàgbà jùlọ àwọn ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n ṣe èso ooru wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ wa yìí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ èso ooru ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n darí wọn àwọn fẹ́ ti gbówó lọ́wọ́ wọn ni mo ìsàlàyé fún wa rí pé ọ̀fẹ́ ń bẹ nínú ìlú wa yìí tó fi pé ọ̀ṣẹ́ yìí dáṣá ó tó sì jẹ́ nínú gbogbo àwọn ẹgbẹ́ yòókù náà táwọn ni máa ń ṣerú rẹ̀ mo fọ́ lọ́n bàbá wa jẹ́ẹ́jẹ́ bí wọ́n fún ṣe náà lèyìn gbọ́ níbi tí wọ́n wà jẹ́ nìkan tó pé owó lọ́fẹ́ fi kójọ ṣùgbọ́n àwọn tó kójọ òun nílà sáyé bẹ́ẹ̀ ó ní tí wọ́n náà ókè ọwọ́ tí wọ́n náà ókè ó ní wọ́n máa wí tẹ̀lóhun inú ọdún tó fẹ́ parí wọ́n ní súnmọ̀ wọ́n ní fọ́mọ́ owó orí gbọ́mọ́ sí àwọn ẹgbẹ́ sí wí tẹ̀lé láwọn àdúrà kàǹkàǹkàǹkàǹkàǹkà àwọn obìnrin ti máa ń gbọ́ jù lágbègbè wọ́n máa ń gbọ́ bàjẹ́ wọ́n gbọ́ wọ́n fẹnu ọ̀rọ̀ alágbègbè yìí púpọ̀ jù bí bá ti ń ṣe lájọ́ àwọn náà máa wí tẹ̀lé ẹwà ara wọn kòrin ní tẹ́ máa lé òfin à ah, bọ́dì ló ti pé rẹ̀ ṣùgbọ́n kẹ̀ ní bọ́dì ni kò ti ń dín nínú

gbogbo àwọn nǹkan yìí ṣe pé àwọn èèyàn ti tí wọnú Islam àwọn èèyàn ti ń ṣe lónírin ara ṣùgbọ́n eré ẹ̀fọ́ àánú ẹ̀sìn ni ò wà lọ eré ẹ̀fọ́ àánú ẹ̀sìn gbogbo orú nǹkan yìí tó wáyé pé lójú ẹ̀sẹ̀ lọ́wọ́ bá ti máa ń bínú ni ọlọ́run ọba alhamdu rahimi tí bá lóhun jẹ́ ni lójú ẹ̀sẹ̀ ló yẹ kí ẹlòmíì ò sáré léyìí tó tóbi léyìí tó ipá wọn àfá àti sí àwọn yẹn nù lónìí wọ́n sàlàyé fún wa pé wọ́n sàlàyé fún àwọn ọ̀ká títí àwùjọ yóò sàdédé bàjẹ́ àwọn àfá àlọ́ bàjẹ́ ńbẹ̀ láwùjọ yìí fi bàjẹ́ àwọn àtúnṣe kọ̀ọ̀kan tí ń bẹ́ o tọ́lọ́n ti ń ṣe kọ́ tí má tún ṣe wá o ìmọ́lẹ̀ ọlọ́run bala lọ́ni arí o ṣùgbọ́n kò sàdédé bàjẹ́ àwọn àfá àyè bàjẹ́ àpẹẹrẹ tí mo fẹ́ mú wá lórí rẹ̀ òun lẹ́nìkan fẹ́ pé ọlọ́lá tó ní agbára alátàwí ní agbára gan ọwá sáré ọwá sáré wá ọwá sàlàyé àlátàwé bó ti wọ́n sàlàyé àlátàwé èmi gẹ́gẹ́ àlá ńlá ni mo wá ní Allahu Akbar ọlọ́run bá tó dé o tó bá yẹ tó bóyá tí è sọ́dọ̀ mi lọ wá wá báyìí ọwá lọ ọ̀dọ̀ ẹni tó yẹ pé ó gbé ọkùn ọ̀fá lé láàpá ó ní èèpẹ̀ lé tí ń wò tàbí gíláàsì àbọ́já ní kẹta ìbó ti ní tẹ́sù bá kẹta ìbó náà ní bí fáwọn èèyàn lọ́wọ́ lọ́wọ́ àyè yìí ọbẹ̀ Gbogbo àwọn aláṣọ lọ gbé wáyé ní sí ìjọ́fẹ́ yóò tún sí ọlọ́jà sí ní pé ha jẹ́ ọmọ orí o tó èèyàn gbọ́dọ̀ láwà alábáyì. Èyí ti tẹ́ sí ẹgbẹ́ fúnnù. Ọdá àwọn ọ̀tá rẹ̀ lọ́hùn, ìwọ ní kú bá bá rẹ̀, ọlọ́run ní kan wá bí. Ọkẹ̀ jẹ́ pé ohun tó ṣe ní báyìí, ní báyìí, ní báyìí, ní báyìí. Mo tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ láwùjọ àtàwà lónìí òsùn tó burú fẹ́ni tí pọ́lọ́wọ́n bá o lé sípò kọ máa fọ́mọ kí lọ́lọ́wọ́n ọba fẹ́ jẹ́ àti mẹ́ẹ̀sì kí lọ́lọ́wọ́n ọba fẹ́ jẹ́ àti nínú lórílẹ̀ ayé ọlọ́run bó gbóhùn sípò bẹ́ẹ̀ ó sì rí ohun tó tà lẹ́yà ibo mo wá fẹ́ lọ ọwọ́ alẹ́ nìkan gẹ́gẹ́ bí ẹni eré ọlọ́ọ̀dọ́ rẹ̀ nítorí wa Muhammad sallallahu alaihi wasallam bẹ láyé àwọn sàbẹ́ ni a máa rí ohun tó kà wọ́n láyà wọn a máa lálàlá ńlá wọ́n sì gbọ́dọ̀ ń tí ọlọ́wọ́n ọba lọ sallallahu alaihi wasallam jẹ́ẹ́jẹ́ ànẹ́bí ó sì tọ́ wọn sọ́nà wọ́n sì mọ̀ ní ọlọ́run ṣùgbọ́n àwùjọ wa yóò kàn déédé bàjẹ́ àwọn èèyàn tí ń bẹ́ńbẹ̀ náà lọ bàjẹ́ àwọn tó ń pera wọn ní nǹkan láwùjọ yìí lọ bàjẹ́ níbi gbogbo ẹ̀sìn yóò ti ń bẹ lórílẹ̀ lónìí àwọn tó já sáájú bẹ̀ wọn dá ló jẹ́ káwọn èèyàn tí ń bẹ láwùjọ yìí náà bàjá káníwọ̀n bàjá rí àwùjọ yìí ọ̀bàjá ẹni ọlá láti dẹ́rù bá kínú tó le jù tọ́jọ́ bá àlọ́ àpọ̀ àníbi sọ fún apá látà tẹ́lá yìí ó ní má sọ jáde tó tó tẹ bá sọ jáde ọmọ aláìkà wọn táwọn bá gbọ́ wọ́n máa sa mi sí ni àníbi ibi látẹ́dùn ara ń kúsìkò ẹ má máa sí pé lera yín o fàyínà ìmọ̀lá ìkàtà yóò àmìnú náà lámọ́ tẹ́kọ̀ọ́ lóò tó ọmọ aláìkà máa ń sa mi sí oúnjẹ bá ń ṣe ní o ìwọ̀n tó tẹ̀lé sọ pé má ti sàrà alátọ́fà burú nù ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọ́n sọ yìí náà kò sí ìgbẹ́kẹ́ fẹ́ ṣe ẹ̀mà bẹ̀lọ́ pé kí nǹkan yọ máa ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ rárá ẹ má ìrú tẹ́lómi mọ̀ ọlọ́run lọ́mọ yẹ àlátẹ́lómi ti látẹ̀ ti sọ bá àwọn tẹ́bá ẹ̀fún tí ìgbẹ́kẹ́ òsì tẹ̀yẹ ẹ̀yọ

la ilaha illallah ẹmọ̀ pé wà fà yóò yẹ kí yàn wú àwọrẹ́ kí yàn ó sí gidi àfà kátíkátí láwùjọ wa nílẹ̀ Yorùbá lónìí ẹlòmí ọ̀n lálami ẹni tó ìbọ́lọ̀ ọmọ òjògùn ọmọ fún yóò wá dálá lójú ẹ pé wọ́n kí òkú òkú ìwọ ọmọ òun ṣe súnná sáńpé ní àfẹ́fà lójú àlá lọ́dọ̀ Yorùbá ẹni tí ń wọ́mọ̀ gbọ́dọ̀ láwọn ẹ̀sùn máwọn Yorùbá dáadáa wọ́n ni ha ọlọ́run jẹ́ oní ní orí tó bí náà ti bí àlá ní o lè bí mọ́mọ́ yéè báwọn àfáàmì ti wá káwùjọ nù ṣàfihàn bẹ̀lọ́run ọba kọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́ ọlá kó sí àwọn ọmọ wa kó wa yìí ṣe wa yìí bàjẹ́ pọ̀pọ̀lọpọ̀ èrò tí ọjá káwọn èèyàn rọ̀ síra wọn ẹni wá lálà fún òun kó mọ lójú àlá tọwọ́ wa bá ẹ̀ fẹ́ fún mọ lálà fún kó mọ lójú àlá tọwọ́ gbéró ilé ìnìkó so ní jí ó ronú pé lọ́bọ́lọ́ so ní jí ó ronú kú ṣùgbọ́n tó ní alhamdulillah ah! gbogbo ẹni bá ní tẹ̀sẹ̀ máa sọ gbogbo ẹni bá ní tẹ̀sẹ̀ máa lọ ànẹ́bì lórí rẹ̀ títí àbá lálà tó já máa sọ bẹ́ ni tó bá ní tẹ̀sí àwọn tó bá ní tẹ̀sí máa sọ fún wọn kí ló dé sáré ní lọ́gbẹ́ máa sọ tàbá lálà tó dá ànẹ́bì ọmọ ohun tí ń ṣe máa bá sọ táwọn mọ̀lẹ́ká bá ṣe á ní gẹ́gẹ́ bó jẹ́ gbogbo àwọn bá gbọ́dọ̀ wọn máa sọ á ní sí ọ̀sẹ̀lẹ̀

wọ́n tún sí ọlọ́nà sí ni àbẹ̀lọ́hùn kọ́lọ̀mọ̀ balẹ̀ kọ́kọ́ bá sáwùjọ wa yìí pé òun náà lọ́wọ́ débi ohun ta síta tí wọ́n sàlàyé rẹ̀ nípa ọ̀rọ̀ ká má jẹ́ nìkan tí ipá bọ́ lọ́dún sọdún àwọn àfáà ti bẹ́lá òjò wa ní ọ̀gbádùn lẹ́bi bá jẹ́ pé ilẹ̀ ẹgbẹ́ ẹ̀hẹ́ ibẹ̀ ní sínú ọgọ́wà sí ẹlẹ́ mẹ́mẹ́ làwọn náà ń gbé pé ẹ má bọ́ lọ́dún sọdún rẹ̀ jẹ́ lọ́dún sọdún oó nírí mùsùlùmí ẹyọ kan tí ó bá kiri yóò bá kópa ọdún ẹ̀rá lábó ti ilẹ̀ ọmọ ṣùgbọ́n náà wá ń sọ bí ẹjẹ́ tí ẹgbẹ́ ní ṣẹgbẹ́ ihe kókò ń bí kọ́ lọ fọ́lọ ọbẹ̀ sọ pé tó ọdún ìwà ń parí lọ ọ̀sẹ́ni tí òwò rí ọlọ́run jò rí ó tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jò rí ó tọ́ kámọ́mọ́ lọ́wọ́ káwọn ìyàwó wa kákó wa lọ́wọ́ àwọn ọkọ wa ká fi tún láti pa wọ́n àtẹ̀sí àdúrà ní ẹni ọba bọ́ fún orí rẹ̀ bọ́ fún un láàrin láàrin lọ́wọ́ àfáà tí ń ṣépè tí ń ṣépè kó orí bọ́ fún ẹwù ló fi jẹ́ pé àwọn ohun tí ń bà wùjọ ìdílé gẹ́gẹ́gẹ́gẹ́ jẹ́nu kò sí ìjẹta tó fà á torí orí ní ìbẹ́ẹ̀bẹ́ o tí ó jíjọba ní fójú pẹ́sì fún wa o ṣùgbọ́n bá ẹgbẹ́ ọlọ́run ní kó yẹ pé bí sùn tí a ṣe rí bí kùwé ti ṣe rí bí kọ́tọ̀wù ṣe rí àwọn ìjọba ní mójú pẹ́sì ilẹ̀ ni wọ́n mójú pẹ́sì fún wa ní bóòlù àbá àfẹ́jọ́ àwọn aṣọ kájíkàtí ní oníbàárẹ̀ nínú sẹ́ẹ̀lì ibẹ̀ ni ó ṣe gbé ibi tí ó bí gbogbo ọmọ inú rẹ̀ sínú ṣùgbọ́n tó kò sí ohun tọ́ọ̀tọ̀ ọ̀sẹ́nìkẹ́ tí ó mú yẹn tí àbẹ̀lọ́ kọ́ba táwùjọ wa yìí ṣe o

tàbá táwẹ̀ tán láàmá sọdún tiwa tàbá ti ájìtà láàmá sọdún tiwa ìmá nímọ̀ ní sàbátì ìbáadà ọdún wa méjèèjì ló ní irun táàsì táàsì sọdún yẹn gbogbo àwọn ọdún yòókù ní ohun tí wọ́n ṣe rárá adúgbò fọ́lọ̀ntọ́lọ̀ tí wọ́n mùsùlùmí àti ìbẹ̀lọ́ ọba kó má yọ wákò náà bẹ̀rẹ̀ lánàá gbogbo àtọ́lọ̀ wá ti ní mùsùlùmí náà ọlọ́dàkùnmọ́ mọ́ wákò bẹ́ o ọlọ́dàkùnmọ́ mọ́ wákò bẹ́ o àgbọ́yé ẹ̀sùn tẹ́sán tó fi yé wa fi dákùn ibẹ̀ ni ó járìn sí ọlọ́run ibi tí wọ́n tuntun bá dá ẹ̀sìn wa rú ọlọ́dàkùnmọ́ járìn lọ bẹ̀ ọ̀làlá ìlà ìlàlá iṣẹ́ tàà ti bá àlùbákà tí ó owó tàà ti bá àlùbákà tí ó má jẹ́ àdá nǹkan tó rí jẹ o má jẹ́ àdá o má jẹ́ àdá nǹkan tó rí lò ìfọ̀kànbalẹ̀ tó jókú sí wa nínú báyà dákùnmá yọ ọ̀kọ̀kànbalẹ̀ náà kó ń bẹ́ ìfọ̀kànbalẹ̀ tó fi sínú ọ̀dẹ̀ wa dákùnmá yọ ọ̀kọ̀kànbalẹ̀ náà kó ń bẹ́ o ìfọ̀kànbalẹ̀ tó fi sádùúgbò wa dákùnmá fi yọ ọ̀kọ̀kànbalẹ̀ náà kó ń bẹ́ ìfọ̀kànbalẹ̀ tó fi sínú ìlú wa dákùnmá yọ ọ̀kọ̀kànbalẹ̀ kó ń bẹ́ o ìfọ̀kànbalẹ̀ tó wá fi sórílẹ̀